أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته هذا وقفنا لهم أترى كيف نبي محمد صلى الله عليه وسلم ìkẹ́ náà kọ́ máa pín lórí ànábì kọ́ máa bá gbogbo àwọn ará ilé rẹ̀ tí wọ́n gbà fún ti gbogbo àwọn sọ̀hábà rẹ̀ lápapọ̀ àti gbogbo ẹni tó náà bá fi dáadáa tẹ̀lé ìlànà tànábì àwọn olùkọ́ wa ọlọ́run dákun mọ́ sábà sí dáadáa fún wa àwọn òbí tó bí wa ìdùnnú gbogbogbò àlékún àgbóyé nípa alámọ̀rí ọ̀rọ̀ ẹ̀sìn ọlọ́run jọjá àdídàkùn mọ́ sábà wa ṣe fún wa bẹ̀rẹ̀ àwọn ti yá rahmin gbogbo wa náà pátá lápapọ̀ ọlọ́run kó gbàdúrà gbogbo wa náà kó fi wá sí kòńgẹ́ rahmin gbà pẹ̀lú yọ̀ǹda ọlọ́run àdìsí eléyìí tí a ó máa kà fúnra wa láàárọ̀ yìí àdìsí àfáwà Abu Hurairah náà ní láti nu tírà tá a mọ̀ sí miatu ahadith tẹ̀lé ẹ̀bù láti ọwọ́ àwọn olùgbìyànjú kan nínú ẹ̀sìn tí a mọ̀ wọ́n sí ṣùgbọ́n taw'iyyatil jaliyati fi zulfa tí wọ́n ṣàkójọ àwọn àdìsí náà sínú ẹ̀ láti nu sahih Bukhari àti sahih Muslim kí ọlọ́run kó bá wa san wọ́n ní ẹ̀san olóore. ṣáájú ká tó lọ síbi eléyìí tí a ó kà láàárọ̀ èyí tí a kà ní àná tá ò bá gbàgbé a rí wípé ó ń tọ́ka sí àwọn kókó mẹ́ta kan tó ṣe pàtàkì tó ṣe pé gbogbo àwọn ọ̀nà ibi tí àbòsí pín sí láyé ṣíṣe àbòsí fún látara àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí náà ní ti máa wáyé ànábì sì pé gbogbo bẹ́ẹ̀ ànábì pé léèwọ̀ yálà kéèyàn pààyàn ni àbí kéèyàn ó ṣe sùtá fún oríkè kan nínú oríkè ara ẹni tó lè mú kéjì ó jáde ànábì ní èèwọ̀ ni èèyàn gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ àyàfi tí ó bá gẹ́ sí wípé ó lẹ́tọ̀ọ́ kan ṣe bẹ́ẹ̀ irú àwọn onímọ̀ lẹ́tọ̀ọ́ kan ṣe bẹ́ẹ̀ bóyá ẹni tóun náà pààyàn wọn nìkan pa òun náà àbẹ́ni tóun náà gé ẹnìkan lóríkè kan tẹ́ni tó gé bá fẹ́ gbẹ̀san wọn nìkan ó gé oríkè òun náà níbi tiẹ̀ náà tí wọ́n ní kọjá àlà gbogbo àwọn eléyìí ni sẹ́rà islam ló sọ torí kí sì ni torí kẹ́lòmíì náà kóun náà ó tún mọ́ bàá máa ṣe bẹ́ẹ̀ tí sẹ́yà islam fi gbé kalẹ̀ nìyẹn bákan náà nínú tí a tún mẹ́nubà nínú eléyìí òun náà ní kéèyàn gba dúkìá yàn gbogbo tí dúkìá lè pín sí owó ni mọ́tò ni ilé ni gbogbo ilẹ̀ ni ẹ̀rí oríṣiríṣi làwọn èèyàn tí wọ́n fi ń yà àwọn èèyàn jẹ lénìí ẹlòmíín ó rí pé òun múlẹ̀ tẹ ẹnìkan bóyá tóun ó sì ti ráyè wábẹ̀ ni yóò sì máa gbà á díẹ̀díẹ̀ yóò sì máa fa àwọn àmì kan sí i tó sì jẹ́ sí wípé tó ń tọ̀ wọn ò fura kò ní mọ̀ pé wọ́n ti gbalẹ̀ òun pẹ̀lú àwọn àmì tí wọ́n máa fi sí i ànábì ní gbogbo àwọn nǹkan wọ̀nyí ìwọ ni ìwọ ni kéèyàn kíyèsí bákan náà ọmọlúàbí yàn kán máa fi àléébù kan ọmọlúàbí yàn látara kan parọ́ mọ́yàn ni àbí kán máa sọ ohun tí ò dáa nípa òǹtọ̀ ní nǹkan tẹ́nìyẹn ò ṣe àbí nǹkan tá à ń mọ̀ nípa rẹ̀ kán máa ṣàfihàn irú nǹkan bẹ́ẹ̀ sọ́dọ̀ ẹni pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ànábì ṣe ní èèwọ̀ fún wa. ìtí àwọn ọmọ kà ní àárọ̀ yìí gẹ́gẹ́ bí a ti sọ inú àdìsá àbúrò rírà náà ni eléyìí yóò máa ṣàlàyé fún wa nínú àwọn ìtú àṣírí ṣèitán nínú àwọn nǹkan tí máa tún gbé sí ni lẹ́mìí látara ìmọ̀fẹ́jẹ́ kéèyàn ó ṣe àwọn iṣẹ́ olóore téèyàn sì ní kápá àti lè ṣe láwọn àsìkò náà. عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال ما نقصت صدقة من مالي وما زاد الله عبدا بعفو إلا عزا وما تواضع أحد لله إلا رفعه الله àdìsí náà ó kó kókó bíi mẹ́ta kan sínú léyìí tó yẹ pé alákọ̀ọ́kọ́ nú ẹ̀ òun ni mo ṣàlàyé níwọ̀nba ní ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ wípé àwọn nǹkan tí èèyàn lágbára ti ṣe ṣètọ́ni ó sì máa gbé síyàn lẹ́mìí yóò máa wá gbé àwọn èrò kérò míì síyàn lẹ́mìí láti lè máa dín ní lọ́wọ́ kéèyàn má fi lè ṣe é nínú àwọn mẹ́tọ̀dù àwọn ojúpọ̀nà tí ṣètọ́ni mọ́ wá lò wọ̀nyí ànábì tú àṣírí yìí fún wa ń bẹ̀ yìí pé n ti ń sọ yẹn irọ́ ni kò lè rí bẹ́ẹ̀. kí ni nǹkan náà ànábì ní máa ná kọ̀sọ́ tí sọ́dá kọ̀ tó ń mi máa lẹ́nu. owó téèyàn bá ná sàárà téèyàn ṣe nínú dúkìá téèyàn ní téèyàn wá fi ṣe sàárà téèyàn fún ẹni tó ní bùkátà sí i ànábì èyí téèyàn ná ń bẹ̀ yẹn kò dínkù nínú dúkìá yẹn kò lè dín nǹkan kan kù nínú dúkìá yẹn torí pé kí ni ànábì sọ eléyìí ọ̀rọ̀ ọlọ́run tọ́lọ́ ń sọ ńlọ àlùkùránì ni tí ọlọ́run sọ fún wa pé ní mathalu alladhina yunfikuna amwalahum fi sabilillah kamathali habbati anbatati sab'a sanabil fi kulli sumbulatin mihatu habba abẹ́nìkan. ọlọ́wọ́n bá àlekè ọlá ní àpèjúwe ẹni tí ń ná ntọ́ bá ní sójú ọ̀nà tọ́lọ́hún ọ̀dà gẹ́gẹ́ bíi wóró ọkà bàbà àbí àgbàdo ni téèyàn kí ẹyọ kan bọ́lẹ̀ ẹni pé ńgbà tí ó padà jáde níta ẹyọ kan ó mú jáde ń pọ̀ ní òbí jáde eléyìí náà làpèjúwe tí ànábì náà ṣàlàyé fún wa pé wọ́n tọ́ wá ná ẹyọ kan ntọ́ ná yẹn mọ̀ pé dọ́bù dọ́bù ló tún fi gbà wọ́n rò pé yóò jẹ́ kí owó tó ní ọ̀tán mọ́ rò pé yóò jẹ́ kí dúkìá rẹ tó ní kọ́ parẹ́ àwọn eléyìí ṣètọ́ni máa gbìn sí yẹn rẹ ah nítorí fẹ́ náwó sí yẹn ọmọ ní rí géènì kankan bẹ̀ ọmọ ní mú owó kankan jáde ṣùgbọ́n lára tẹ́yìn orí bẹ́ẹ̀ kò ní jẹ́ kéèyàn ronú lọ bí eléyìí léyìí tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ owó ńláńlá téèyàn wò lọ tí ò lè rà ànábì ń sọ àṣírí ilé ìfún wa pé ká má máa gba ìmọ̀ràn wọlé nígbà tí ń bá wa pé ọmọ owó kò lè pé kí dúkìá wa yẹn kó parẹ́ kò lè pé kí n tá a níyẹn kó tán ẹlẹ́ẹ̀kejì nínú tádìsì yìí kó sínú anábì tó jẹ́ ká mọ̀ pé ẹrú ọlọ́run ò ní máa lé ẹrú kún nípa kó máa ní àmójúkò kó máa lámójúfò fún ni yálà ẹnìkan hùwà òmùgọ̀ sí ni àbẹ́nìkan ó sẹ́ẹ̀ ni ó wá sàmójúkò fún tọ̀hún látara tó ṣe yẹn iyì lọ́lọ́wọ́n bá àlékè ọlá ò máa ní kọ́ máa rí látara bẹ́ẹ̀. bákan náà kéèyàn lámojú kúrò níbi àwọn ìwà ẹ̀ṣẹ̀ níbi àwọn ìwà tí ọlọ́wọ́n bá ọ̀fẹ́ eléyìí náà béèyàn bá lè ṣe bẹ́ẹ̀ tó lámojú kúrò ń bẹ́ẹ̀ iyì ni ó jẹ́ fún yàn láyé bí àti ìwọ̀n àlèkè àmọ́ torí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwà ẹ̀ṣẹ̀ míì náà ti ń bẹ láyé bí yíyẹ̀yẹ́ èèyàn láyé gan ká tó wá sọ pé wájú ọlọ́run ẹni tó parọ́ tó gba dúkìá dúkìá tó fi ọ̀nà àlùmọ̀ǹkọ́rọ́ tó fi gbà á sẹ́yìn fún bàtà síbi rẹ̀ bá tú yọ ẹ̀yẹ ṣùgbọ́n tí ẹ bá fi àwọn nǹkan wọ̀nyẹn lẹ̀ tí ò ṣe bẹ́ẹ̀ tí wọ́n padà wá mọ̀ pé a kọ́dà àwọn kan sì ṣe bẹ́ẹ̀ ẹni tó ń wò ṣe bẹ́ẹ̀ ń yóò di kẹ́ni yóò déèyàn pàtàkì yóò déèyàn yìí pé èèyàn yìí lélẹ́yìí ẹni àpọ́nlé lélẹ́yìí táwọn náà bá wo olórí orílẹ̀-èdè wa lénìí nínú àwọn nǹkan táwọn èèyàn fi fẹ́ràn rẹ̀ òun náà ni wípé wọ́n rí i pé ọwọ́ rẹ̀ sì mọ́ níbi ìjẹkújẹ ọ̀sọ́ déèyàn pàtàkì láàrin gbogbo ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn torí ìdí eléyìí béèyàn bá ti lámojú kúò yálà níbi ìwà ẹ̀ṣẹ̀ ni àbí níbi kẹ́nìkan hùwà kan sí ni tí ò tẹ́ni lọ́rùn ni kéèyàn wá sàmójú kúò fún ni gbogbo ọ̀nà tó lè jẹ́ téèyàn fi lámojú kúò yìí máa sọ ní dèèyàn pàtàkì yìí máa sọ ní dèèyàn yìí ni torí ìdí eléyìí káwa náà kíyèsí níta nẹ́bí sọ ni káwa náà téèyàn bá fẹ́ dèèyàn yìí téèyàn fẹ́ dèèyàn pàtàkì kì í ṣe pé pẹ̀lú ọ̀nà ẹ̀ṣẹ̀ kì í ṣe pẹ̀lú kéèyàn tẹ̀lé lánàá èṣù fi di ẹni pàtàkì gbogbo ẹni tí bá ń wá kóhun òdèèyàn yìí tí bá ń wá kóhun òdèèyàn pàtàkì ntọ́lọ́wọ́n ọba àlekẹ́ọ́lá ní á ṣe òun ni kéèyàn ó ṣe ènìyàn fi déyàn pàtàkì ntọ́lọ́wọ́n ọba àlekẹ́ọ́lá ní ká jìnà sí òun ni kéèyàn ó filẹ̀ òun ènìyàn fi déyàn pàtàkì lọ́lọ́run náà fi sọ fún wa ní Al-Qur'an pé ní man yuridu al-izzata falillahi al-izzatu jami'an ẹ̀ tó bá fẹ́ kóhun ó déyàn yìí ọ̀dọ̀ Ọlọ́run ọba ni gbogbo ti ń jẹ́ yìí ti ń jẹ́ pàtàkì wà yẹnyẹn níparí Ànábì tó wáá ń jẹ́ kó wáyé pé wa ma tawadu'a ahadun lillahi illa rafa'ahu Allah Ànábì náà nìkan ò ní máa tẹríba fún Ọlọ́run àfi kọ́ lọ́wọ́ bá alẹ́ kẹ́lá ọmọ gbúrú ẹni bẹ́ẹ̀ náà gà àfẹ́ nìkan eléyìí jẹ́ ká mọ̀ yìí pé ìtẹríba fọlọ́run èèyàn fi ń wá àgbéga lọ́dọ̀ ọlọ́run ni káwa náà ká gbìyànjú láti tẹríba fọlọ́run torí wípé gbogbo àwọn tí a máa gbọ́ ìtàn wọn náà alukur'an wọn yẹn wípé ọlọ́run pa àwọn kan báyìí rẹ ọlọ́run ló jíṣẹ́ sí wọn wọn ò gbà tó jíṣẹ́ kò sí ní tọ́fà ìgbéraga àìní tẹríba fọlọ́run òun náà ló kó bá wọn tíyẹn bá ti ní tẹríba òun ni ó lè jẹ́ kéèyàn ó lè máa ṣe ntọ́lọ́wọ́n bá fẹ́ yóò lè jẹ́ kéèyàn ó jìnà sí ntọ́lọ́wọ́n bá ò fẹ́ téèyàn bá ti ní tẹríba fọlọ́run yóò lè jẹ́ kéèyàn ó rágbàlagbà kéèyàn ó panlé yóò lè jẹ́ kéèyàn ó rẹ́ni tí ò tó ni kéèyàn ó máa lo ọlá ìfìyàjẹni lé lórí kéèyàn ó máa ṣàpọ́nlé òun náà kéèyàn ó máa bọ̀wọ̀ òun náà torí ìdí eléyìí àwọn díìtì yìí àwọn kókó mẹ́ta tó kó sínú ni tó sì ṣe pàtàkì alákọ̀ọ́kọ́ ńbẹ̀ ni èrò tí máa ń wá lẹ́mìí kóbẹ́yà téèyàn bá ná nínú dúkìá téèyàn ní kóbẹ́yà ó lè dínkù ànábì ní kájẹ́ kámọ̀ pé kò lè dínkù o ẹlẹ́ẹ̀kejì nínú ẹ̀ òun ni kéèyàn ní àmójúkúò béèyàn bá ti lámójúkúò èyàn ó déèyàn pàtàkì láyé bí àtijọ́ gbọ́n àlèkè àmọ́ ẹlẹ́ẹ̀kẹta òun náà ni kí èèyàn máa tẹríba gbogbo ẹni ti ń tẹríba òun tó òun yóò máa dẹni fún ọlọ́run ni àbí kéèyàn pán ẹni tó juni lọ kéèyàn pánlé kéèyàn bọ̀wọ̀ rẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí máa fa kéèyàn di ẹni àgbéga lọ́dọ̀ Ọlọ́run abẹlẹbàtà alánú àánú ẹ wà á lè ta sàlàyé náà kọlọrun kó lù láti fi tún gbèsè ara ẹnì kọ̀ọ̀kan wá ṣe wa sallallahu Muhammad wa alihi wa sahbihi wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh.